إيه، في سورة البروج قال في سورة البروج الكدي آية إكيبوا إنيني أقوى نجايا آية إكيبوا أنك إن الذين آمنوا وعملوا الصالحات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير to yau karatu wake le gudu mabakwa ne suratul buruj gbogbo ọmọlẹ ohun aláwọ tabaraka wata ala ohun ṣewa oluka ami ashabul hudud ashabul hudud abokan magwa mawafe magwa heka oya na iraq magwa ka oya na sham magwa kẹta oya na yemen ọ̀hẹ̀mẹ́ta lẹ́kùn magwa ihun magba ma dọ́jọ́ ohun magwa manyi تدعو دا أنت لذك ماشي وما نقم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد تلوك ما دي إيمان قوجو الله تبارك وتعالى تلول أنشي unao makama dojonyu ashigbulu kalu kama kikili kojo allah tabaraka wa taala kijeun di imani paone yin kishirahim ara rojo ọlá àjọmọ́ akọyọ́ rútọ́gbà wọn máa yọ ọ́nà kí nẹ̀dọ̀ ọkà pa ọjọ́ lè takọjọ́ ṣàtìkò wọn ẹ̀má nẹ̀dọ̀ ọgẹ́lẹ̀ wọn jọ ní ẹ̀ṣàkàṣàdọ̀ alẹ́lẹ̀ ìyẹ́wẹ̀ ìṣùkọlọ ní ẹ̀mdà mẹ́dọ̀dọ̀ wọn jọ bí ọ̀tákàdá hisnul muslim yọ́nà yíwa sa'id bin wahab al-qaqqani hisnul muslim kẹlẹ́kẹlẹ́ dọ́ ẹ̀nẹ̀dọ̀ lọ́wọ́ jẹ́ alálẹ̀ yẹ́ni àdúrà gidẹ́ ṣe dé àdúrà ẹgbìtì kone shi ni kici oji amenola buguma buguma kube bene kun abakini shauke amoja aka like chuku akaya gine ki kuguma karebe yeni wacha do gire jinne te kugwa nabi sallallahu alaihi wasallam aga wa shi ni ki shadwa gini allahumma kfinihim bima shi'ta yewa shi ni ki shabana le ya mi hadithi mudwa ya takada hisnul muslimu malaka da imani ya jado ne ba kayate imani ya gune ba jumate imani omemele iwon je wa do awon ne ki ati ya lege to gbodo ame ole di he nka akose le gudu ya dival ada kakini aljazaa'u min jinsil amal rome duk ma du mu ne shola kolo ke chi ma du rome we ole chin e gbo akini chen ko le ojiji owo kene du denwi owo le ma buyi

ìmọ̀ lẹ́lẹ̀dù ya máa nà ìbá olùkọ́ múnẹ̀ aṣálẹ̀ fáwà bá jù iná lẹ́dí na ámànú wa amìlú sọ́ọ̀lì hàt abúkùnmà dí ìmáni kọjọ́ kùmà ọkọ́lọ́ ẹ̀fẹ́ ìwúlútí lẹ́hùn jannatun tajiri abúlé aljanna ṣe dọ́mọ́wọ́má aljanna ika aljanna ugbo yile ọla ịkala adụm adịla ebe a chi ewu ojiri ojiri na inna bakwata rabbika la jadid inna bakwata amu rabbika amu ọjọ́ ohun dú ebe a bí ma na akùrùhù aljababi rọ́tàbìl

ŋune la kɔla ŋune la lule ŋune la gane asɛŋu du yanɔ ya yanɔ ma tɔ alaw tsɔ ne yi ŋutsa ne wòle wò ne se yi wa yuɣii de ŋun awɔ dabi ŋɔ di ni ŋune ŋune awɔ dabi ŋɔ awɔe de keji takuma so si lia yi ŋutsa ne wo yi dudu yi ŋun awɔ dabi ŋɔ di ŋue de keji yɛ yuɣii de. وهو الغفور الودود وهو òun ọjọ́ aláhùn alọ́fúúrù òun tẹ́nẹ́kẹ́ adùlé ìbíbá alùwàdúúdẹ̀ òun tẹ́nẹ́kù fẹ́dọ̀ òun kẹtàbálẹ̀ ńàmúnẹ̀ alùwàdú òfẹ́dẹ́bù kẹtàbálẹ̀ rẹ̀ náà zul'arushilmajid òun aláhùn lẹ́lẹ̀ òun wọ́n ṣe ń du al'arashi kìbẹ̀tùmọ̀ àlàárẹ̀ tí ọjọ́ bìbí wọ́n yòrú rẹ̀ yẹnu tí ó ń dúkọ̀ ní àlàárẹ̀ sí àlàárẹ̀ sí èkì ló yí ma ọgọ́kọ̀ olúwa ní pálísì yìí máa kí ni àpẹ̀tọ́ ọ̀fẹ́hun rẹ̀ àbákí ni yíyan ọ̀fẹ́hun rẹ̀ ọgẹ́lẹ̀ àlàárẹ̀ sí فعال لما يريد فعال بمكنك بتما تشكله فاعل فعال ما ناو تشكتنجي فاعل كنك يا فعال انك كله ومدا تشكته eh ukolo ishimu itekete ama ukolo ege ache gibetuma tekete yola ukolo ya ashi lima yuridu kole idukuru ngiju mímọ̀ náà wọn ṣe aṣùkọ́lọ́ gbítìgbítì a máa lùfèrò ní ojú aṣùkọ́lẹ̀ wọ̀lẹ́ lè yìí. hal ataka hadithul junud hal ataka haidaiha ice wa karebe abeki wa karebe dan hadithu oluka aljunud ẹ̀tùrùmọ́ àkó oluka amisoja ileke mu dami tí wọn jẹ ikú màdú jogu ẹgbà wọdù ọ yeju rú dami tí wọdù ọ yẹ kejì àbẹ̀ká mi sọ́jà yìí nàìjíríà àbẹ̀ká mi sọ́jà yìí amẹ́ríkà lọ́jọ́ àkínú olùkà mi sọ́jà sí kẹrẹ̀bẹ́ jọ́jì yẹn dá. fir'aun wa samud. fir'aun àmì sọ́jà yìí fir'aun olùkà máa ṣe wá kẹrẹ̀bẹ́ torí sọ́jà dúkì dúdú ni ayé ìwọ̀n bá ń lùpa yẹn ni sọ́jà yìí fir'aun rẹ̀ àmì sọ́jà yìí in terms of ọ̀ka òjà ọ́ládú ọyọ́sẹ̀dùn wọn ọyọ́sẹ̀ tó máa ilé kí ilé kò máa dojú jà ikí máa yẹ kò máa dojú jà ọyọ́sẹ̀dùn máa tó dálẹ̀ fúnra náà kò máa yá ẹ̀mú abá ẹnì kejì lọ́rùn ṣàkàṣẹ ní kàmá háhà yìí máa yẹ dogo ìdábẹ́lẹ̀ kọ́kọ́ kàmí chinese dẹ̀ àbẹ̀ àkíbò

ẹrúlédá ẹgabọ́ ẹnẹgà ẹrúlédá agbó dágàdìdì ẹ̀kẹ́ wá kọlùn gẹ́dọ̀ ọ́tù ẹgá ìmúdà ìdágùdì gbogbo ẹ̀kọ́ ẹ̀yìn ìmúdà oúnjẹ jẹ ṣùmá ilé ilẹ̀ tọ́ abẹ́ ilẹ̀ kùmàyọ̀máṣẹ́ àmọ́ ọ̀dọ́ọ̀dí kùmàyọ̀máṣẹ́ ọlẹ́ẹ̀bá tọ́ ibó yìí fúra ọ̀nà àwọn tọ́gbà rámàdá máṣẹ́ kọ́ọ̀ṣẹ́ ọ̀ka yọnyọnyọnyọ ẹlẹ́ òlẹ̀ bá ọgẹ́dẹ́ ọgbẹ́ kìdẹ́ kùmàbẹ̀tùmáṣẹ́ kàrẹ́ tì í ẹlẹ́ òlẹ̀ ilẹ̀ yẹrẹ ó nádà imere nada to jeje imere ahoyi nada to era ahoyi imaga da ndu mayane woke wiba ene gejeni eni ki angole lola gejeni ma ugwa wala ma eguchema ma guchema ma do ma ma ma ma da ujere ma mamduli mamda ko bujima weni gejeni angole lola tuga ci training mun he training mun je da gejeni oyo je chamaile tudale amto je kuma yala le kuma ola no yala le

inopsil manelu ohun ma ne gwomo ingi dehu ile ohun ma ingi ile ma mi tọbọtí ibe ìgbélé tírínì ma ṣe gàmà lẹ́yìn bí òyìn fìrà áwùnà tó dálẹ̀ aláwọ̀ta aláìní àìdáyà ẹgbóòlùká àbí sọ́jà ṣẹ́ọ̀kẹ́ gbóòlùká má tó máa ń kàmù lóẹ́ rẹ̀ ẹwọ ẹgbóòlùká má olùká má kọ́ lóhun tí wá mayona kaji kumali wasemud, samud amso ya mune anwo tibo samudawa egbele macha ne tob korokoro yi o ya mi samudu o ngo court yi o mo ija ne fu yi gbadu mu court egba ile o macha ne fu yi imada ale gugu pe gba ni adam aka gba abuja ne bi salihu ba ene du ma ndu gba ki court Allah tabaraka wa ta'ala ni wa kana fil madinati tis'atu rahtin yufsiduna fil ardi wa la yuslihun Allah yani ina, ina moto agbadu mela ene mela ma se ma mu yeju ko ya ne abela ko ma ku yeju ya ne ba yufsiduna fil ardi yeju ma la tu yeju ko ma du ko bi o ya ne uyen ro mo uyeju edu ka mo ti mo ma ja ma ko bi o ya ne uyeju ro mo ti ko do mo ne sei qur'ani ni de Allah ta'ala yanihi kana fil madinati tis'atu rahatin yufsiduna fil ardi wa la yuslihun e gba izamina ni salihu lele amoto mela ma mujikode o ma tuye yu mama ja yufsiduna uje juma la ta malik ma du ko bi o jale wa la yuslihun o la ko malik ma ngam tu jale du ide uje juma to da le jini trace cause ba cortisone e trace ngogbo o ja mi semudawa o mo nge trace akade amma amma fa amma ta mudu fa uhliku bi taghiya uka wajoje ma naruma ma halaka mai uka ma naruma o ma halaka mai to dale tun ka mi court yona le ko ma bu yile ni ba ami court yin ni ma bu yile shi dai kuma tuba kuma da bi abojo ma da ala da ba ma ma nanu ma ko koyi ongun guma uja uja uja uja olola ma na kola mari re ini le ẹ̀ẹ́gàbá àmàtí kọ́ọ̀tì bí òwú yóò máa ti kọ́ọ̀tì yìí alùpùpù alùpùpù máa nọkọ́ alùpùpù alùpùpù máa kúnyí máa dẹni ilé ẹ̀hùn kìdọ́gbé máa rẹ̀mọ̀ mọ̀tà àbẹ́gìdẹ̀ ẹ̀hùn sí tákẹ́ nígìdẹ̀ ní ọ̀tàyíyá ìnẹ́dẹ̀ ẹ̀gàbú ohun ate kàmá àmà wọn lè kú àmẹnẹ pàdé ọlú èèmà lẹlẹ ọyọ ọmọ chikwu alẹ máa ń gbẹwò èèmà yẹ tòdálẹ olùkà àmì tó yé lẹba ẹ olùkà àmì tó yà méjì gẹrẹ ìgbọ bá ìṣẹbẹ yọ wáàzì tòdálẹ abọjọ kọlàlẹ mi bá ìkàgbà nìyẹn yẹn ni hàlà àtàkà shamki kerebe ipojimne ma kerebe ya ti yana ne qur'ani na'am بل الذين كفروا في تكذيب بل الذين كفروا الله يعني كنا ما ela buku ma che ba fi takdhib ole ma ele ole duru ma ma gumo je ma ma gumo ya aka takzib idolo yori mi enwi kama kafiri ti ashidomu amma ce mama kona len abi ya da maza wallahu min waraihim muhit wallahu allah tabaaraka wa ta'ala min waraihim idu bima muhit ishelu madaka ojo allah ishelu madaka kubima o ne leda kakubi eba ibejo pakeme maka na ịchọ gbanwe abemaba inaluke echohuli feba eh mọ̀tímìnà múdù bí mú ìyàlẹ̀ àbá ìyàlẹ̀ ẹ̀dù ẹka bó nẹ̀ lùbí ẹgbẹ̀ àwọn ọlẹ̀ ẹ̀dẹ́ àti ìgbìlẹ̀ abẹ́ẹ̀kí ẹnìkẹ́ enike bìí ẹnìkẹ́ rẹ̀gbìlù bìí ẹmẹ́ imda mudu biye ga malin unge te gbo ye gbo nu ngwe tane dala allah yanhi wallahu min waraihim muhit allah shelu madaka no gumai na'am bal huwa qur'anun majid to malu bok marale no bel kona ma ola ke gba o ma ma akemi ba so le mi ngin bel huwa qur'anun ẹn ka jẹ abajo abájọ ìgìdẹ́ ibá alkùnrin rẹ̀ majid kìbẹ̀tùmánújímá alkùnrin majid kùnrin kìbẹ̀tùmánújímá dodo jima wọn o dodo jima wọn lẹ́gìnẹ́ o máa kí ló ya nẹ dókì múdò yá na máa káàkiri ni dodo kùnrin sí kùnrin jima wọn lẹ́gìnẹ́ o ma kí ni kùnrin dọ́lẹ̀ ẹ̀ ti ni. tudauta qur'anun majid jalu jima yanye na wan na'am fi lawhin mahfuz fi lawhin mahfuz qur'ani de halu alu kuma digadi ide o yale o ti lawhin mahfuz ike ndu ki ache ko ba abakwa ne gele gugu takele kitapa iliga se koje mu qur'ani shombele umma buku takuma duwa

ẹ̀ẹ́dẹ̀ tàbí wà ní ẹ̀ṣùgbà tó yá àwọn ọ̀ṣẹ́ ọ̀yáyá yóò tàbí wà ní ẹkọ́ tó lókí mú yìí máa kọ̀rọ̀ àrẹ̀lẹ̀ aló ẹni lókí máa lókí tẹ́ bá ń já kí aló àṣálẹ̀ alókó tánẹ̀ kùránì tánà mọ́rọ̀mù tó ló kùránì máa kọ́ yóò mú yìí ẹni kí máa lókí tẹ́ bá ń já mẹ́wù mú mẹ́wù pọ́nìṣẹ́ ọmọ mẹ́lẹ̀ mẹ́wù fún ìjà ni kùránì dújà lóyìí ẹlẹ́sí má lè má yẹ fún àdàlù tánẹ̀ wọn ìyá àlọ́ àwọn ọgbọ́n máa tí kó gàdó máa má a kúrò ọjà nẹ̀yẹ ní àwọ̀ ìwọ̀ àwọ̀ ojú ìtìtì omi oyún ìtìtì bó má àkùránì àdọ́mọ̀ mátìnì ẹ̀mí kùránì ẹ̀dọ́ ẹmúrú tí ẹ̀wọ̀n owó ẹmúdá yámi bá búkà ẹni mẹ́wọ̀n rí tí àjàjá ìwé ẹmúdá yámi bá ẹni kàlóyè tàbálẹ̀ ní àrà nnuda gị hụrụ ndị ya ma ihe ahụ edem na ya mụdu ịchaka wane arị wane kuran nudu wane ta kuran senu jima echi kuran kata ya je ngazi abụọ gị otu dị gwọrọ akara bụ na sura gị dị eyu koji eyi abajọ adabata sura ito sura gị mmadụ akị n'ihi atọrị na بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب نعم والسماء الله تبارك وتعالى ينم يجيب وعوجل والطارق يوم يا وجب الطارق سورة جدي بوك ما قولي الطارق ohun tó dùn sura gidẹ́ ohun tí sura sura ti tọ́rẹ́ ohun tí sura kí ọgbọ̀ mẹ́lẹ̀ yọ́ mẹ́fà 86 ifal quran sura 86 ifal quran ọgbọ̀ mẹ́lẹ̀ yọ́ mẹ́fà maduro wubi suratul baladi alkumadi law kusimu bi hadha albaladi kujaliha ubi untakuma bi sura ikide rubuta والسماء والطارق ويان مكة وما دي سورة كده وما درهم الله شانو لا في سورة كده كاي ابو ايغو فامو لا كده ولا سورة كده شامو لا يكي دابي عقيدة الإسلامية عقيدة يكي تبقى كنك شباباني يوم ملك ما يالكون عد إيماني باوجو قواني mayi dalili ki an wadu nga ko yo ki ne ki dune daji kwa no jona wala ki dai sura ki dai ne ene ki sona yi ene le ke lu kwa ki awada ko de wala da biya was samaa allah ta'ala wa ke bo pa o jali wa tariqa yungi awo ke bo pa a tariqa ta amuji o jali me amda me ko ma do akin a tariqa o a tariqa dan shi dai Allah tabaraka wa ta'ala da jin wani shi bayani mu yani wa ma adraka ma tariq abu ya nikili take nike men kuma do akini at-tariq da abe nikili kemen kuma do akini at-tariq kuma da at-tariq shi arabu ya ka mo ka at-tariq shi on ki agworo akara da wudu o ma do akini at-tariq yi anabi sallallahu alaihi wasallama yanihi onwa hana turuko ne ki ki gwora kare babu mu duwa sigili i hana shan ke dule turuke du ya kare babu wa sigili ba anabi hana to da uta ide yau annaka ya uku shan ke gwora kare babu wa sigili manike ce tola no ugba ce birkita ucha birkita

eleke katana ya kito enegwe eyunye ka abụ ya kini ụda ama agụ iji na awụyi kuma chehala bọla ka ni amiri enwe na abụta abụ nwe oche nkwa abụ kele onye ka na ma abụ ngwu abụkele ma abụ ngwu ichulu ngwongwi ma

a ata a gidi a a o agbali mara ode ibi oh, eh, ma ye ata turuma le akeju enyon mama ẹga ẹga bẹ nẹkẹ o ma ẹka mi kọ ẹgba nda jalẹ ata wẹkula yage ata ọ amina ẹyẹkẹ kama fa lo ẹwùn yìí kùmà ajá ṣe ṣe méjì tọ́lá megi nuka kono bile o megi chewo gana len ama che megi tola no aye wali chaye maka ba do gele wali chaye da mele am kwabe to madalen ona yinga akare ben aye e de labo ama e magine ona yun kare ba do ubon abona yun madu yini ya kona ma eliko e onye ba nga ka onye ma bụ aka ha melele ochi na ụka ga enwe dị ọrụ aka agbaye taka bụ ka meji gugile emi taka mechi na igwe amaghachiri ihe kpọọ bụ ka na agbara amụma amaghị ọmachi cha ikiti omajachi ịnekọma ajọ kọ ịdịke ka nwụ ule e e e ka ele eruri eju ụlọ abụta abụ ka na ya

baba wẹnalu wẹnalu láti ẹgbẹ́ gbé àmàrà ìsinmi lọ tó yé lẹ́bà ilẹ̀ lónìí ìsẹ̀lọ́ fi ṣẹbọ́ yọmẹ̀ tòtò dálẹ̀ àdébísọ́lá ìsọ́lá ni ó nà é wọ́ra kẹrẹ gbogbo òdu ẹ̀ abáyọ̀ kẹlẹ́ kékeré bọ́ ṣe náà torí kàkàyà kí é dánwọ́ wa yé ní ọ̀rọ̀ kan wá wa ìmá àtọ̀rọ̀ kẹ wá ní kí

الطارق تعور واورده وما أدراك ما الطارق حبنك اللي كما ورويك أورا بمن ما وبيدا إنك من كجين بكاكاوي النجم a gudu maka asakibu takoba yasgubu ṣe gudu dẹ ọgbọ́n ma gudu ọmọ adúyé asakibu fil udu bụ gudu tohun ti lawo ki a gudu ìlà òkè àwọn yálè wúlù tákí pàtà níbi ìlú ìdí takùmẹ́ ní ẹ̀gbà òdú làwọ̀lẹ́ ọjọ́ gẹ́bọ̀ fún rẹ̀ pẹ̀lẹ́kó làwọ̀lẹ́ ọjọ́ gẹ́bọ̀ fún rẹ̀ tọ́ra mi máa lè jẹ́ bọ̀ máa ní ǹkan àtàkìbò ìkìdẹ̀ ìbá ìlà òkè àwọn yálè pànà kì á rá ọ̀nà yìí àrú léwúlé gìbẹ̀tùmàṣẹ́ kí á kẹrẹ̀ bá máa lè jẹ́nu ẹkùn máa tẹ̀gùdá àwọn yálè máyàmì ìdírí àmà lè jẹ́nu kuma ta goja le asaa ilawi le ba nga owe gudu ya ya ya pana ya ya kere ba mal jenule ba mi bili le gudu kuma jo na'am in kullu nafsin in kullu nafsin lamma 'alayha bi kallahu ebo yàgẹ́bọ̀ pàáyé ìlàwò ikì agbọ́rú ábàmùnì máa òdú àmá ẹgbọ́rú lẹ́jà gíní yàgbọ́rú akẹrẹbá màlìjẹ̀nú yàgbọ́rú akẹrẹbá mẹ́bìlì òun sàbíkùn máa kọ́lá máa náà le agbọ́là kó yálì ẹ̀tẹ̀ tako yóò gẹ́bọ̀ fìlàwò lẹ́jà gíní nkùlù nẹ́fṣin ìmúdá anúmìnẹ̀ṣe òun nẹ̀ ìlà imuda numu ngece ite na diga da gidakuwa suratul ra'd aya ke gwanka Allah ta'ala inhi lahu mu'aqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amri Allah إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوء فلا مرد له وما لكم من دونه من وال

kẹtànà kò rí àtẹ̀wọ̀n kẹtànà ló èyí ẹgbẹ̀rẹ̀ àtẹ̀wọ̀n bàbá yìí èyí ògbẹ̀rẹ̀ àtẹ̀ kẹwàá tí ní tànà ní ibà ó yí ẹ̀wọ̀n tàbí agbára àtẹ̀ èyí lẹ́lẹ̀ máa wọ́n pa ọyọ́ mẹ́tẹ̀ tí nìkẹ́dà fi tẹ́yẹ òyà lóòdá èyí òjẹ́mdába tẹ́yẹ òkẹ́ òkẹ́ òun lọ ọ̀nà alànà nẹ̀ka mẹ́tẹ̀ yòókù yóò yà wíńdọ̀ ọ̀hẹ́yẹ wọn lò èyí òkú máa pa ẹyẹ òyẹ ọ̀nà alànà nẹ̀ka má dàbí lẹ́wọ́ yí ẹ òru ọyọ́ lókẹ̀dà tí ó yí ẹ̀ wùn á ti á òlè ti takin ya yẹra tẹ yẹngi ni wọn yóò àkúnbẹ̀lì ẹlọ́yọ́ jẹ́ àdìgádà lóòrùn tọ́lálẹ̀ aláwọ̀ tó bára kawọ́ta aláìní in kúlù nafsin ẹnẹ dúú lẹ máa lè hafi ìṣe na àdìgádì ìdẹ́kùn jẹ́ àdìgádì òmìnira rẹ̀ فلينظر الإنسان مما خلق فلينظر الإنسان هو نيلة جناقه ẹtí ya nìtò kí ẹnà agùn yígidẹ́ ṣe ọkọ̀ máa kí ní gbó ọ́dà ìṣẹ́ wọn ọjọ́ ọdún ẹ̀ wẹ́kẹ́ gòkè wẹ́hún nẹ̀yìnlẹ̀ alìsàn wẹ́hún nẹ̀yìnlẹ̀ ẹgbó mímà fúnìkà ẹnkùnmàtọ́ na ẹkùn ìhùn yìí mẹ́níyì galùkẹ̀wọ̀n lẹ́dẹ̀ mẹ́níyì yàádùn kó àwọn ọlá ọ̀nẹ́kẹ̀lẹ́

amado amadọ ti gọ̀rọ̀ ìgbàna ọmọlẹ́gbẹ̀rún bẹ̀kọ́ ọjọ́ mẹta ọyọ mẹta yà ọmọ yà nọ̀ra ìkàdé ẹgbàna ráyún tí ọjọ́ mẹ́ta wọn yà nọ̀ra ìkàdé ṣeun ní ọ̀nà òun nípa ní ọ̀nà òun tọ ìdẹ gbogbo ìwú

kimeni one kele mawa kere bon iliku iya liku imori daide ebe lo nga kwa ngolo no blema do ati ne bin haida yi sheun ki muda do mole owe ojo meta lele owe 70 72 hours kuma gini hi meni one kele kinorai ipa kerebo ipa kerebo taki egele iwu fertilize ogo ma gini hi enwa adenwu daji

tí ó ń kiri ẹgẹ́ ń kiri gáwọ̀ ráyí náà ibá ẹgẹ́lẹ́ ń pọ̀ hókè àwọn dẹ̀dẹ̀gẹ̀ ìyá ẹni oṣù ẹlòmójì tìdálẹ̀jẹ́ kúnnú bùláyá gbárùkà ọjọ́ kóòtù lóòjì kò ọjọ́ kìtùgbẹ̀gẹ̀ àṣọ̀gá kò gẹ̀ máṣọ̀gá ní ọjọ́lẹ̀ mamuda ati nga gbo kan du mani ka kare boge eja ka jo je una eja ka eja ka eja ka mo biolo eja ka gbe ka muna ki ile ti omo e ya boge e kuna du akare bo mo le temperature yake gide mo mo le very stable wa ta'ala al ege yo no

torí nà àbọ́kọ yóò ṣàjúmọ́ máa pọ́ ga ọ̀gẹ́nà lọ́jọ́ bí ẹka lílọ́ máa máa wọ́ ọ̀là mọ́ owó bá máa lè jìmẹ̀ ní àdẹ̀wò wáyé ìdábẹ̀nẹ̀ kọ́kọ́ máa fi sílìsìlì bọ́ọ̀lù ẹnẹ kọ̀ gáàtì omi wọn máa ní kọ̀ntúrólù yẹn ìnà àbọ́kọ yóò ṣàjúmọ́ máa tí omi wọn máa yá ní kọ̀ntúrólù ẹgbàdógún máa wú ẹwọn máa náà yóò bí àjà bí tòmí oṣooṣọ náà máa wú ogun tòmí anáwá ní tíkítíkí anáwá ní pẹ́rẹ́pẹ́rẹ́ anáwá ní pẹ́rẹ́pẹ́rẹ́ ìhàṣọ ìhàṣà káàtà ìṣe màlẹ́ni

ngode pe ma ngo ma li. oni won ge ma be bagi adu ta ma won jeji dadi nge elu ko me ni ele ne duki no ga me ni ele ba to ma ene na ba le oyo mu wa duki ola je ne ba go lu ka me ba ta ko yo kidi da go gola ge e ba duki a to ala ola ana ji ana to ri da be ne ya dola bu bulai o gele ni demi bu gele ona bule du ki o ga gele lene iyo la we to amo o ji kuda ma na kuda ma ya na chalo la ngo o du o ga gide akubo ojo o bi ga akubo ojo ama ma be ni ada ma ma ngo du ko che mu yo ge eh abegu ma abegu ma chata ma ko je abegu ma chapa ma ngo ko che ge elugo ma ko che aluguma olu yo yo jingi che akùnmọ̀ ajẹ́lẹ̀ máa kò lùkù tó ń marùdà yí ẹ̀wọ̀n miọ́lá alọ́kọ́lọ̀ wọlé ẹ̀nà akítọ́ ẹ̀ alùkẹ́ akítọ́ lẹ̀ ẹ̀gbàdókítà pa ọ̀dàbìwọ̀n múnẹ̀ ìwẹ̀ tọ́ máa ń dà yí àrùn yọ́la lẹ́lẹ̀ ìgbàdókítà pa ìmáṣẹ̀gbàdókẹ̀ ẹ̀wọ̀n lẹ́ àmúkọ̀dá ní ẹni ẹdun kọ̀ọ̀gá lẹ́dẹ́kọ̀ ẹgbàdúkù máa kéré màrún lọ́kọ́ lé epo kèmú wà lẹ́nu tó gbọ́dọ̀ ẹgbàdúkù ẹgbà dúkùn ló bẹ̀lẹ́gbù yàná gbíṣẹ́ ẹ̀ ṣídí ẹgbà kùmà gíní ó lílẹ̀ kùmà màdéwọn lẹ́lọ kọ́rọ̀ àwọn ìgbàlẹ̀gbà ẹ̀kọ́ yìí tákẹ́nẹ́kà kẹrẹ̀bọ́ àti gìlì mọ́dù yáda àbẹ̀ àgíní ló bẹ̀lẹ́lẹ́ máa múdù àmà ìsìhìrì ṣeun máa yọ rúkúyà ṣeun máa dùn arúkúyà ṣeun yẹ́rọ aláwọ̀ tàbárakà ọ̀tà aláyẹjú àmì jínnù kùmà jẹ́ àlùlẹ̀jẹ̀ àtúkọ́lọ̀ ẹ̀mú ìtàkàtì akitọ́ba ìmọ̀ àwọn abẹni ádámà máa kọ́ṣẹ́ aláti yọ̀yọ̀yọ̀

min bayni sulbi kwa go na kele wa taraibi yunu bile adu kwa gbade nyawo meji o tege kakola olele yunu bile adu kwa gbade nyawo meji yone kele adu kwa go na innahu ala raj'ihi laqadir to alkuma shonu neli egbe ka allah tabaaraka wa ta'ala kwa kwa ru gidai ba Ame ameniwi bekuma bekuma ma ma tukọ ti ona ama abo ma adi yíyọ déhùlì embryologist abo ma abia abia arida arida stages múnú yà lè takidọma abia arida takidọma abomila alì takidọma yìí embryologist bílẹ̀ dú ẹgbàtukura na akọla embryology ń wíwá àmì embryologist yà mí ni wọ́n bá má bí bí àmàdá ní àmáhà ní nọkọ̀ sí ìkùnmọ̀ adúṣẹ́ wọlé ẹgbàlẹ́ta ní tuna ala Allah tabaraka wa ta'ala ni tun ko ngai bayani tingame alu kuma cho na oneli ugbo komi ako yi menya chi biskiun on ko to yo un se tun ke tun ngai se ba innahu ala raja'i la qadir eda bi du ne le da bi aki agwo gba nko nki je lo jile aba yo le chon ko ngai ke yi se yo du labia kimaja kine du ke bu se ke ma bi ti mu mu to eda bi du ne da bi aki du ne لقادر نعم يوم تبلى السرائر يوم ọjọ́ kò máa dóni ẹ̀dàbí agbọ́mà tó ní a tùbìlá sàrọ́ ìr àmẹ́hùn màmá yàwó náà yá tẹ́jú gidi ẹ̀hùn tó kẹ̀kẹ́ àti tí màmá yàbá ọjọ́ lẹ́yà gidi ọjọ́ kwàdà àmúnà ámùhú ìnàlélàáhí bọ̀ ìnàlélàáhí ẹlú ẹ̀gẹ̀ta yọ lamọ́lá alálè tàmà mẹ́ta adágún máa àtútù màtàkàdé náà bá ní ìmọ̀ ayé agbádẹ́ tó ma gbá ogun ma ológun mẹ́ ẹ̀ka kí o ẹ̀dọ́mẹ́nọ́gẹ́nà ewé ọ̀yẹ́ abáni pẹ̀lú tásìbìtì wa abáni ma mẹ́wùlẹ̀ e e e naira ji ji mọ́kọ́lẹ̀ ẹ̀lẹ́dùrù ìwà ìṣàkànà àtùmọ̀ ẹ̀hùn dúkìá kàí inú ẹ̀wà wúyẹ ọkọ́lẹ̀ àjẹ́bí ó wẹ́ jẹ́ abẹ̀bíjọ ẹ̀ṣẹ́ ọyọ́ omi ṣe ìlú ok wà tọ́gbọ̀ àtọ̀ rámùnẹ̀ ẹ̀ agbọ́gbọ́ àmùnẹ̀ wa wáàzí àbẹ̀ àkàbàpà ẹ̀ṣẹ́ yìí ẹ̀kọ́dọ̀ àbàpà ẹ̀múdà ọjọ́ gẹ́nẹ̀gẹ́dẹ́ ẹ̀kọ̀gá akẹrẹ̀ bẹ́ náà kwe gbazabe na anibi adama ma kijujo uwe tane yewe ne ki agbata ga da ya tane yewe tabu ama ya agbata ke adagu asu ka tawo ta ile da mana agba okeke na onise yi eni ke ra ere toru mana ka e a ere ore memur ka de ke kilele mamdu mamdi e mamdi tura ka na jigi da mala iku in kullu kene du e du ke ji ya mọ́nitọ́ mi ma náà fi mi pa kọ́ṣáká ẹjí nira ẹ̀rẹ́ ma múrù ẹ̀rẹ́ dágbẹ̀dẹ̀ yóò rẹ̀ dágbẹ̀mọ́ oye kí ṣúwà kàtà lẹ́kọ̀ọ́ jọ nàlẹ́mà Allahu akbar don Allah tabaraka wa ta'ala yanihi ah, yawma tubla sarair ojo kewu mamaja duanya tejugede pa kọ́ṣáká oyo le ya ẹ̀wùtọ̀ húkà mú nẹni kéjì. Fọ́mà làwú mi ń kún wá kí wà lánàá inú páyé ojú kọ́ ní wà lánàá sí ìyá nínú àti tòkí àti àti gbogbo. والسماء ذات الرجع الله تبارك وتعالى يمول الله الله يوقع له يمال عمل له نور نشوكه

ẹ̀hùn kì ádàbí lẹ́hùn sí omi kì ádàbí kó yálẹ̀ wà nẹ̀yìn àrọ́jà omi kì á kó yálẹ̀ wà nẹ̀yìn bí máa ná tẹ̀rẹ̀jú orísìkàl ìbáàdì kúlẹ̀ àmì àrísìkì àmàdọ́jọ́ ọdọ́dàdú ohun àrísìkì máa ohun yà ádàbí wà nẹ̀yìn máa àrísìkì mẹ́kọ́ ìyẹ́lẹ̀ mamudu tí fáìlì ṣẹun kọ́dọ́ ẹgbẹ́lẹ́jọ́ iṣẹ́ ni wà nẹ̀ ìdẹ́gẹ wà

والأرض يوم يوم قبل فأي أن ذات الصدع ojo nge kwa ne ga kwana taka me oki amenge oki budi hudu innahu laqawlun fasl eteta ko yo agebe de keji gide ebo ya ojo ẹnkì yẹn ń gẹ́gbẹ́ yóò ṣe àkíní ẹnẹ ẹgbẹ́ ní mẹ́gáàdì kì á mọ́nìtọ̀ ọkọ́rọ́ à kì á dìgáàdì bàkà yín ẹ̀tẹ́ òbíkì ẹbí lẹ́gọ́gì ọ̀lẹ́ lẹ́ka yìí oyin wọ́n dàbí wọ́n gẹ́bọ̀ èmi kò yá lè pàá nẹ̀yìn yẹn ni inahu wàláhẹ̀ takùn gẹ́bọ̀ yóò ṣe àkíní go kùránì ká gbọ́gìdẹ́ ibà lẹ́kọ́ọ̀lù fọ́sùlù kọlá kùmàlìdá pẹ́rù pẹ́gìdẹ́ dáradára nìṣe kùránì ájọ́lá máa wà kurani ọla aka ka ate gara ju mu na-ekpo ga ni kama ni kurani aka ya ọ dàbí nwoke anyị kurani jọla ma nwa ṣe nke gbọkwu na adago tó na iwa aji ṣe kene mu na-ekpo adago ti iwa aji ṣe tọla ma jọla ma nwa ma adụ abụgba abụkwehe edehunu ṣe kurani adụ mebụgba abụkwehe abụghị ma akwọla ome ama adụ mebụgba abụkwehe mega abụ mejile enegichenel gecha tụle ma memudu enegichenel mmemọla ọrụ tiyo

ya na me nguma ne du wa male wa chen ga tin me nguma ne du wa male wa ken mo ene ki ta pe ne ki ele so yi bukhari gbolu me ke bi en ya kere boy ba ka busu sufyan sakri o ma harbi o ma dudu mi o mu makare egba ki lo jane eh ibi lele le ma wa tena atekotugbo kagini enegide ki achi waazi ọma kidu ki achi waazi to abajo yi ya ruma imi ya ya tene ki ama mo ne kula bokwa adini mate o matina o matina te kwa ulaji nya mamuda ni tama ugun yi chi akugo nkwa la malia ama yugo nui onu yi ya control o ja ne sham o ja ne yemen mayo mayo jane iraq amo jane le du gbogbo egbale le control yin de egbale agmale akini empire un se nana yin o ma tina ti ko ma ko la kede yin ka ni inalu kini kili ki a ya nya ku jabo ya acha ti kuma kuma ku jaba ni sallallahu alaihi wasallam onu gede ba ni me gweji un ta bu sufyani yini yo inna kama kama sha ne du mo me no ge cha pe no le mi to ngati ni tu ni ni ene ni gide gwa tinu tu eyin eh. oh, we eh. ke ko da gogba ai ko da gogba ami gogo no npa puchaka o ja ne ma o ne ko ma malia ami commander soja un je ma o ne ko ma ni report ke wa ko arabia peninsula ko ja mara bu report le ko wa report le ke ah, ni turuka make o amake o certificate onu ya na maka ẹlẹ́yà na kọ́tù lẹ́yà o onu ya na maka kódágo ayé kódágo wáyé wẹ́ kódágo gbá onu yẹ òun nkwa sọ́jà pàmì gọ́gọ́nà ohun àmà àjàtẹ́ high table àmà àjàtẹ́ ya na maka amẹ́kíkútẹ́ láti jìlẹ̀ ìyá má ene ke gbadago unu maka ere abege jele junu men maele junu mai yeto ola ke anya ka gbo duke ola ka kuma ni ni tele kola ke anya ka e macha le jele ba ame ka me dubi ame ke mo ame ke mo ke jele lu ame ka me dubi ame ke o ke tele ka ogbodu maka ko chaka ma yo ere machine igare ene ne ngone are ji ịnekalụla tịka ugwu ọla gị aṅụ ka nwa dịghị mmanya ururu anyị gị ihe ka mawa gere nne nru ka mmadụ gị ji eme ka mawa gbebi gere laịnị ya manya te nwa bụtụ bịa onugwu gị ụmụ maaji enwe gị ahụ temara abụ nwere tagụmanị gị kwụ ururu kuma gịnị ọgwọ enwe ka ọgwọ enwe ka abin ce ya yi mamaki ya ligani to gaskiya yanihi wallahi oyo kama akola gere ba unge ke kibe kunga remi nini kama ya tumu yi ama unge ibe nga kawa kito che habe ne yaga gini unge yemi ba bo ike bola mo nga lu ya tudo kunga lere mi ka bo mu bita nga gini no yamda cha ala ngede no sake ne ya o ya mela ma gba ko yungo wo yele tako olale mo jemu ŋa malu ŋa ti gɛ ɛrɛ ba ɛnɛ ka kini ama gbɔla ya ame ya tobi isi ma isi ibe gị sigi yi wala ma o ma ye tɛrjuman ɛnɛ kɛ ma ụdọm ama eneke kɛ agbɔla etu elu ma n'a do ama n'a tu ịmụ imu kamɛ ya dele aha ebe a

ọlọ́pù yá ìkó òdò yẹni gaskiya idan da yugu ma wadda yugu dinu to da fun tulani dinu ma kawa gini yi mi robin kuma ba malu idan da yugu ma wadda yugu bin aba ọlọ́pù dẹ yẹ gaskiya ọlọ́pù mẹ́rin ẹkọ́ bi ya oke ene ne keji a ma taun tẹtẹjọ he a ma taun tajọ he kú

amma yayin wa yewun yi abeka ma abeka me no bata ba mu tegi na yayin wa yun yi shine gaskiya bagdu afahu amma tegini amma gbadu maya mene talaka amma yetu wa yun di madalen amma no kwa ma jo hedu ma do jale maya ma ma ma ma ma mi mi ni le le alebo kim da bu gbem gbem kimudamba nana alibo ile mamlunga akini ola aliye ndo maana akayole chingola alibo ama tunki maji bogala alibo ni ola ali ola geskia alko yangiju ohun ya akadamu e ole chingi chamuno gela akadamu eto bileha fahal yartaddu ahadu minhum abokum alibo eha shenko ne kone dehi be ole ma cha dadi ubi abeki begi dehi eme ama ana ne ini gaskiya wasu shi godo kame ce ta alutu da lai ba ta ba da biyu bizanu bo kame yo in yo ba kame na yo ba abu ya lai ta da biyu bi a kini adini a ke yuli amuda joro ka gbagba da biyu bi ya oke ai dai ha onu gonu ge won share mi ira da yubi ma wa da yubi yẹ́sọ̀ ẹmìnà ṣàrí mítàní ní ihò lè tíkẹjá ní ìmì rọ̀ yìí afámẹ́lẹ́kù gbígbé mi rọ̀ ihò lè gẹ́rẹ̀ tákẹjá ní ọ̀lẹ́ mi rọ̀ yìí ọkẹ́ máa kí ni kẹsì akóso ìgbèrè mọ̀ ẹnẹ́gì má ṣàrí mítàní tákìṣe tọ́ yìí fún ọ̀lẹ́ mímú aṣáàrẹ̀ gẹ́rẹ́ yau bilaya ku kuma tita ci ku kuma ki nuwa jin laya ne ba kero la singa me ko ma me ko ma ji jala ko ma ci ha yi e eh, e eh, ci nu bo ge ma ko la u yo wa ma ji jale e ta bo ye du ye ni elem da du la ni nasara wa ya nalu

ok inu mu na ko e boko ngate o enwe ya ke ka ma ku meje ge ye he wole ki aka yi amade ki ka gba e aka ma ra royo ama chodin ama chibegun ama chama taman e ude ude jaramu abe go ma ka edu unu bule ko ne kele ame chalu kete amu amade ki ki ka kwan e aka ma ke da cho nini gide ipa kuchaka ibobatan ani ki bakwa

ọ̀làkùnrin kàlùbọ̀ lọ́pẹ̀ lẹ́bùdùn àkíní ọlọ́pọ̀ ìjímá lọ́mọ lẹ́kọ̀ọ́ yìí ọmọ dúkìá fọ́lọ́pọ̀ ìjímá ìnínú mẹ́jọ gẹ̀dẹ́ àkàjẹmí abájọ ìṣẹ́ǹkẹ̀ níbi lèbọ́ ẹ̀sìn mà kíní ṣẹ́ǹkà má lè dá ó yà mẹ́ àtúmẹ́wàájì kò má dùn mẹ́ gbogbo agbó

eketa ọla mụ na oginye acha jetụwaje nigide ibi ọla mụ na nigide ibi ẹni dúró kà máa kìtọ́ òun àmà bí oyílé kìtọ́ òun àmà dẹ́ oyílé kìtọ́ òun àmúnú dẹ́ oyílé ẹni lẹ enwere negide enwechi aka ọla ọjọọ lee kuma a rara ọjọọ lee abịa gị n'ihe oyi ma ọla enwu kwa arụkọ ọjọcha gba ebi enwu hụ na kija kọla ọjọọli ka ọjọcha netiri ohun uduriola ka mụ na-enegidete duriola ka ka ọjọọ ka ọjọọcha enwume ọla ogele aka ele abịa gị ni ọla emerara ọjọọ me n'odu kuri yoyi abịa kọlele aka ele ìdí ẹ̀mọ̀ múnẹ̀kùnmọ́ adéjúgbò

yanagogo kamadu tamegide ba abu sufi amadu hiro kalde kitini ne gugu ba itefa eko yungi ba abu sufi ya niye nihi ake ne ga wa ni kai tun um le ne kunu gida ite ba tun ga obe to la e anya e ku ya ba lebi ohun e ni wọn kò tó èkó dé

ẹni òun ní àníbi mamadan iye àgbọ́lá àníbi mamadan ó mú é e kàbé ìka ẹ̀ fìdí ohun ìgbé ohun ìrìnàbí mọ̀gànṣà níbi allahu akbar muhammadu rasulullah àníbi rọ̀ lèmi rò ìrọ̀ lèmi ìrọ̀ mamadan máa mọ́ pọ́hùn tákìṣà náà wáàzí òbìkìṣà náà wáàzí àtàbí sallallahu alaihi wasallam ulwa nibi ma o ba bi takile kitagba re alfa zaji kai yeni lakad ajizale aba u iladu mithili yena ma bi baba maliga o telga humolame olo ma nibi mama ba ni ko bigi ani bile ti wazi ni tujama kobo qur'ani ka nejo ka jagba ni usi ani bile nganya je e o yakubi qur'ani ni abajo e ba daga ishi kurani ki tenga wanko bai gano da kan nabi ko goron ewo yakuba dini anabi sunna nabi gina ba ge ba ishi sunna ga ko bai gano wonu gun ga nabi lenge ku ya goron su da da kala kina ya ce mu innahu la qawlun fasl kala qur'ani ci kala ki ce feruju ni ce wa ma huwa bil hasli وما هو بالهزل قال القرآن إيش قال عينه يشين الله عينه ده القرآن نو e aka chineke maka iji ekpaghi ihe iji ekatụrụme nye anyị ekagụme nwa nọla me ekatụrụme adoke kenele ịga ka ihe eji ọla gị kele gị n'o chọrọ ọla gị kele ma aka na nke dewu nka mụ na adịchikwu maka ya chọrọ ọla gị kele wee nye anyị n'omi omi nye anyị n'omi wane n'oe onugbono ga adịbi sala asala ma anyị ba eju nte chọja gị akọmanda amị chọja eju nte kpa amaja ka n'anya anyị ba ọla anyị rụrọ gị

una odo ma de oledu una du suro me ngoma amado ma ti bebe ne mi ado ma ti be rome una du ni bebe ne malele na famajjilil kafirina amjilhum ruwaida famajjilil kafirin shadunyunga makazuri akpa enu na jumuma ke kachado abu mamano amhilu humurwaida min gunuga ngo shadunyuma peta umu ikadazaban we kajo yo azabani umi aikadwan we shadunyuma بسم الله الرحمن الرحيم نعم سبح اسم ربك الأعلى سورة يجري مرة سورة الأعلى súra ọjọ́ aláwọ̀ta aláìlẹ́ ìdáta tẹ papó máa kí àálìn ẹun ìdáta rẹ̀ araba kí àálìn àbẹ̀kí àálìyà ẹun ìdáta rẹ̀ àálá yíkẹ̀ àdáta jùlẹ̀ hayes lẹ́kẹ̀ náà túnra alẹ́ súra ìgidẹ́ yà kọlà ọjọ́ aláwọ̀ta alá ẹlẹ́kì نعم وكي سورة اكيو بمال يومي بي إفا القرآن الكريم هاي هاكي ديهم باكو شاكا شايامي وقويلا الله تبارك وتعالى كي جيكا بو تركا مرشكولو ما دي سورة كده روغو اوجان مكة يا اخوان فاي فيلي وشي سبح دودو جو يفه sẹ́bí hisma rọ́bìkà dúdú ọjọ́ ẹ̀fẹ́ àlá ẹnẹ́gidá tẹ ọkà tójú gbogbo yìí ó dọ́jọ́ ń àdúfẹ́ dọ́mọ̀ ẹgbọ́n subhana rọ̀bí alàdé ó jí kàdùkà nẹ̀yìn subhana rọ̀bí alàlá ó dọ́jọ́ ń àdúfẹ́ dọ́mọ̀ ọjọ́ àti dúdú ọjọ́ ẹ̀fẹ́ ẹnẹ́ṣọ́ yọ́ خلق فسوى الذي خلق أنشنة شونا فسوى تاكي جوشونا ولتشتي chọna oche tụkọkwa iche unegiche iche tụkọkwa iche lagiche iche tụkọkwa uye anagiche iche tụkọkwa anagiche iche tụkọkwa uchọna dukala utalachi khalaqa fasawa nuchọna tụkọkwa والذي قدر فهدى والذي قدر ohun ṣẹ́nẹ́kì àwọn ikun ìwọ̀n bí máa ná eéku éèkì túgẹ̀gẹ̀ alìbóòlì ìhùnwà ọjọ́ kẹ̀ẹ́yẹ̀dẹ̀ kọ̀dára omi kẹ̀ẹ́yà ń kọ̀dára òyẹun kẹ̀ẹ́yà jẹ kọ̀dára ọ́nẹ kẹ̀ẹ́yà ṣe ilẹ̀ ẹ̀nẹ́ yọlá abẹ̀kẹ́nẹ̀ alẹ́dì kọ́dára ìwúnwà múnẹ̀ ọlá ìwúpẹ́pẹ́ múnẹ̀ ọlá ẹun dúkì aṣùpẹ́ ònẹ̀ ilẹ̀ yìí fàhádà tákì àwọn mọ́ ọ̀pọ̀ àwọn olùtẹ́ múnẹ̀ kúnẹ̀ kí gííkì adú ìyẹ́rìn àdùkí والذي أخرج المرعى والذي أخرج المرعى onwe aṅụkọ duhu ige alịmarụ amenwe ike ahụrụ ukwe ha ne sunufu tati wa zuruhi pame ukwe ha ne فجعله غثاء أحوى فجعله غثاء إيا دبوبو تاكي مواري دايو للتي إيجاوم دي غثاء أمو ahwa enwe ekele gache rida kọlọ ịma na enwe ledu ya na gbogbo inegba ko yo awon ye wa la tu in o e, ama apa ama oka ama igogo ama gugu megba o ya ni negba ke ala tu ma ngo gbelu ni ma hashiman mutabayyira ahwa de àgbàwẹ́ yòyòyòyòyò wọ́la àtẹ́ǹsà alìyíkẹ̀ máa wọ́n bá gbéyàn rẹ̀. Ìlà ẹ̀hùn jí dákàláwọ̀ tààlà ma gbá ń ma máa ma yọ̀ ní ẹgbà ti mẹ́láìkú jìbìrìlà aléìsẹ́lámù agbè kùránì hùn inú kùránì náà gbà níbi anánù nájú iná gbà anánù nájú tó dẹ́gbà kì agbéyàn aláwọ̀ kàwà gíní sẹ́nu kòríkò kàwé ká gbà shehu kallahu mudu akili akini yengo gbiti tabale nga maluma nibi yenga nibi mo lele gbenyo yengo mumu ne dawu egumu iki alola nguma ma nansakhu min ayatin aw nunsiha yeni shehu ka moda kide aya ka dukwalo aw nunsiha be kije nga yiye bim dunyo dukulumba na ati bi khairin minha yiki nyotile ne ngadwa aw misliha ba ke kidabe ne kuwule le piti ìlà màṣá allah bẹ̀kí ìkìrọ̀jì ijú torúkẹ́ gbìyàn ìnáwó ya alamu òun kìí aláwò ṣe ní ìmọ̀ aljahara ẹ̀wọ̀n èkì tẹ́jú gidi ọmọ àyàpá mayan tuntun ọmọ ya wọ́n yẹ síruka anyáhùlọ́láwẹ́ lùlù yusra torúkẹ́ gbò tọ́nà yóò ẹ̀yà lọ́la awụ lọla nwe keneke kpoto na ya lọla ọnụ ya chọ na ya lọla nwụchọ na ya kala ụta ala aka kini hihi ala ja ale alaikum fi dini min haraja ma yuridu allahu bikum yuridu allahu bikum yusra wala yuridu bikum usra aya meji ujanga meji he ọjọ akini ohun tini min haraja itine gbitipa me ha dini yin elola ya tini mume ẹ̀wọ́n lè túbọ̀ múnà yẹ́ nìyí òun ẹ́tẹ́ ní tó lókè ohun kẹ́ gbìtì rámẹ́n gbogbo àkọ̀lá aléjì yóò ẹ́tẹ́ ní gbìtì rámẹ́n ẹ̀lọ́lá òun alójú rámẹ́n yòrí ìrùláhùn bí kò mọ̀lì yóò ẹ̀lọ́lá òun alójú mẹ́ tó dálẹ̀ àníbi sọ́lá enwe lọla ma adọ yuturu elọla student ta toro kẹ olugide ohun nche lọla yẹn wà láwọ yẹn ni anya lọla ẹ e kẹ́nìkì kó tọpọ ẹ e lọla bí ma na anya adi e na àpapàgídé lọla ẹ toro kẹ́nìkì kó فذكر إن نفعت الذكرى ذكر zikra cɛn kama ko waa jaa ti ku ɛti ɛŋa gbolu kama ko waa jaa ti ku ti waa jɛ ŋa lɛlɛ ɛŋa gbolu kama dama kini a ti ku ɛti waa jɛ ŋa lɛlɛ nu sɛnna ali amiru muminin abu yama ba papa ko cakaare yeni ma an tabi muhadisin kowman hadisan la tabluguhu ukuluhum cɛn kɛ kɔla ŋa mun ne ɔlee kan kele a mun ne maa gba ne ba illa kana fitata libaaduhum sede ki mu dama fitina ŋɔɔ kan mun ne. ìnọ̀lẹ̀ ẹ̀bọ̀dọ́mọ bá a máa jọ kàtú ṣókó kàtú kété máa kàá gbogbo wá jẹ́ agbọ́ lílẹ̀ gbígbé lẹ̀ ẹjàkà ìní ni tẹ máa kẹ́ àkẹ́ẹ̀dọ́mọnú ẹtí ní ni ń gbọ́ ọ̀nà máa kẹ́ àkẹ́ẹ̀dọ́mọnú tó máa kẹ́ àkẹ́ọ̀lẹ́ẹ̀dọ́mọ egijida kọla boje ma chọkatuchi na ikparuka eneado nyakọche onwuli paruka egijida ka enwe boge ado kene ka ati n'ihi ihe wee gbọlọ wee kụ wee gbọ

eliko to to dala allah tabaraka wa taala ya dini gide yiwulo ola e anya kola gide ola o o dago meji gide o kosuru gide ba e ko obene gbo ka anyi anyi o anyi bali ba mi village village ege e bo yala le ayo mo ka tuwaji ba mai nini unte enda enda kwa ka tuwaji e ka ma agini ami adikete go mega ido mo gele mego lele o le ka tuji mi mi mo ka ba ọlé ẹ̀gẹ̀dẹ́dá matọ́rọ̀ ìyá nìwágbà ìkẹtẹ̀ àpágà àkẹrà máa di kẹtẹ̀ jalọ ọ̀lára ẹnẹkẹ̀ máa ní gẹ́dẹ̀ domi oṣù ọlá kọlẹ̀ máa yọ ẹ̀kẹ́ di kẹtẹ̀ gbé yún ẹ̀kà ọ̀ ọ̀làlẹ́ àgbà abẹ́ẹ̀dẹ́ àgọ́làlẹ́ kìkà ẹja alẹ́ ìdẹ̀mú tàbí ẹ̀fẹ́ ìjọ́lá fún àgbà rẹ̀ àgbà ìjọ́lá ẹgbẹ́lẹ̀ tàgbà wájú ní ẹlẹ́gàn ẹ̀kọ́lá ohun yóò dé kùmá ṣe ma láàmù àbọ̀ yìí àyè ànágbélẹ̀ yẹ òun mẹ́lẹ́gbà kùmá ṣàkà gbé ìdá ilẹ̀ ìdá tó dẹ̀hùn wọ́n mọ́lá ẹ̀kẹ̀tẹ̀kẹ̀dẹ̀ ìrìjọ̀lẹ̀ ilẹ̀ ọmọ abájú háhà eyi ọgọ́ èmi ọgọ́ masalasi maka yi ìmá ẹnẹ́ka yọ mọ́ abáyé gíá ọ̀ lé na lẹ́bá ayẹ́kọ́ yóò jẹ mú síkà ní ọ̀ kùmáàtì ọmọ ìbá ìṣújú ojú ńlá kùmáàtì masalasi yàmá yìí yẹ́lẹ́kùn yá ní kọ́lá wọn ìbá ìmúdi wáàjì wọn léwu ìmúdi wáàjì wọn jikọ́ léwu tó òun límẹ̀ iyùn yín májàkà náà jí wọn ọba wọn dàgbà kan olúwẹ̀ amdamdam kàmá lílu makaba lọ́lẹ́ àmúnẹ̀já ní kàmá tó kàmá àkọ́ mẹ́dọ̀ ẹ̀lẹ́kùn

moruke makeka haya machini ndere jere machana ujakuwa eh, ya kulishi omole muka mwana ya majangote abakubo kumajo kubo maja majato bama taka yako na gasi tu asi tu ngati ni gisho yorabe akwaya la ya kumaradu dunyo hakomo eba bigbele ba alowa ya beishi nche nga odomo ina kulishi egbadu kumayunye abeko egbadu mero yo machi yamdu duruma yi fadakir inna fa'ati zikra shiwazi shan kuwazi kiyashi sayadzakkaru man yakhsha ana duki acho ko yo sayadzakkaru ya duwa ji sholanu ya ya duwa ji sholanu ariya wa yatajannabuha ẹni kura náà ní ẹgbẹ́ yóò nà ká rẹ̀ wọ̀nyẹ́ tẹ̀ jẹ̀ ha ẹni kì á rábọ̀rọ̀ yọ́tẹ́ kì á tsoko wáàzì kì máa mẹ́rùbù kò máa tsi wáàzì kì tsọ́ na yíyọ na yíyí nínú yà á lè kì máa tí nìkí wáàzì kì lélo lẹ̀ nípa aláṣkọ̀ ọ̀hún tsẹ́nẹ̀ kì tsẹ́nẹ̀ pàbẹ́ tó lè. yìí má dáa lẹ́nu ìbúkà láyé nìyí wàmẹ́ àkùdọ́ àmẹ́ àkùdọ́ ẹ̀hún kì í déwù dọ́n àmẹ́ àkùdọ́ wẹ́kẹ́ kó wà nìkẹ́ ẹ̀kọ́ta yìí tabi mim di rangu ara raja ke mati tini waji ni ha ungun gwe en tona ge wa ango bio ma ke ango yango yango ni tiro lo yoge ama yu ya ni tiro lo yoge qur'ani ni waye en ki arangi bi al ki pa kusaka الذي يصلى النار الكبرى الذي يصلى ohun tẹ́ ní kí a ń yá dé pàwó náà èyí kì wó ìtìlì pàkóṣáká Túnmà láyà mú tún fi ha wà láyà ṣíyà. Túnmà òbílẹ̀ náà yáyè ní ikú ní wọ̀lá yáyà yànú fi ha wọ̀lá máa wà lápá ọgọ́lẹ̀ kẹ́ẹ̀mẹ̀ ẹ̀mà kóhùn ikú ọláwọ́ àbáyé láyé mọ́tò ọ̀rẹ́ ayé ikú ní ayé ní ìjẹ́ mọ́tò bẹ̀ ẹ̀lẹ́gbọ́n láyé mọ́tò wàláyé ayá ee a máa ayá ojú ọjà ẹjọ́ mọ́dún sí àgbẹ̀jẹ́ ẹ̀mdà ní àmá ilẹ̀gbẹ̀bọ̀dọ́mọ́ èyí bàlágà wáyé ni máa dáyà dábà téhù kọ̀lá máa dáyà dábà téhù kọ̀lá àìdá dábà téhù kọ̀lá lẹ́lẹ́ mama ya dùwà fúùlù ọ̀lẹ́ pọ́pọ́ ẹlẹ́ àìdá abáyọ̀ yìí màá kiri àmẹ́

tọ́ èyí yẹ ká lé ọgọ́lẹ̀ ní ma ẹ̀wọ̀n tó kìí láyà mítò láyà ihun bá bẹ̀ kí wọ́n léwọ́n yọ̀ ẹ̀dọ́n ikú ní ìyà ìlẹ̀ náà kọ́dẹ̀ afláhà mẹ́ntẹ̀zẹ́kà ẹ̀ẹ́nẹ̀ dúkì ọlá ń fẹ́ bá ẹ̀nẹ̀lẹ́gbòjì lè ṣẹun kẹjẹ́ kẹ ọlẹ́ fẹ́ kẹ ọlẹ́

ìnọ̀lá kàkẹ́ ka ó lè jẹ́ ẹ̀mdà mà kó lè rẹ̀ jẹ́ ẹ̀wọ̀n lẹ́tí ẹnẹ kì dú yá lọ yóò kì má tó di ọlá kàdé bá yà ń gá nínú dàlú ka má lè mi àti bẹ̀yà nà ọ̀rọ̀ òdì lè yí ẹ̀ngìrì dọ́kọ̀kọ̀ yọ lè yí dáná yọ lè kí ló wájú lórí kí ló wà fún yà jẹ́ nàá. yẹ́wọ̀n aláwọ̀ tàbára kàwọ́ tà aláìní ẹnẹ ti gbójí ilé ẹnẹ ti ọlá ń fẹ́ yóò ló gbójí ilé mẹ́ ìmá ní ojú ní ojú òun ní ilẹ̀ ń tá yeju leju òun de hun yọla gbẹfẹ yolo wọdẹ karasima rabi yi yàtsari ya wodo ọjọ ŋẹ badu yàtsẹ ŋẹ fasọla yàŋọtsọ yàtsari ya wodo ọjọ ọladu dafẹ yẹni tọyẹm dam da imdi tiẹn kama kama gẹsiya ọjọ tiẹn kama kini hi ama lebi kur'ani kama kaliki kur'ani ẹdua ẹgbadu yàtsari ya ọjọ yàtsari ya ọjọ kuma kàyẹ dẹ bẹ karasima rabi yi yàri ya ọjọ alamiri ŋudu.

onobule ŋɛtsele ɔnɛkɛlɛ ŋɛtsele imɔtɔ ŋɛtsele owuyo ŋɛtsele ɔmabutɔ ɔnɛba ɛnihanyi agboyi hanyi dɔwɛ ɔmɔ sudani sallallahu alaihi wa sallam ɛni ima nne kadɔmɔ ima nɛŋu kadɔmɔ gba yi hame nkuma tsi kɛdɔ yɔ abɔtuli wa lebo yɔ ɔdɔ yɔ hame ŋlɛ do wa hame ŋkudomɔ kɛmɛ tɔgba ŋɔ ɔrɔ. ọlọ́rin àtàrà lè mẹ́má nà kàkẹ́ ṣe ní bẹ́l ẹwà mú náà ṣe dágbà máa kúlá kọ́ ọ̀rẹ́ igi bẹ́lùtún sí wùn àyàtà dúnìyà bẹ́lùtún sí wùn àyàtà dúnìyà ilẹ̀ yìí máa tùmàdúrí ọwọ́ àṣẹgbàjí lẹ́nu àdójú kọ́lọ́ ọwọ́ àṣẹgbàjí àdájá ọwọ́ àṣẹgbàjí àdókò ọwọ́ àṣẹgbàjí àdébítí ní yẹgbẹ́ mọ́ òun má jẹun má والآخرة خير وأبقى والآخرة أجو نقول لك علوي خير وأنفلي وأبقى وأنبقى وأنبقى إن هذا لفي الصحف الأولى أوليك أبقى وقدر مديو تكاد أبلي أبقى لفي الصحف الأولى أمو لتابي إقبلي إقبلي أو أم صحف أو هو صحيفة ده àmọ́ tágàdá ìgbélé ìgbélé ìgbélé ìgbélé tí táàkì ịba kìwà ìgbélé bá ọ̀láyé ọ̀rọ̀ ọ̀kà gbọ́gidẹ́ bá ìdéhùn kó nì kí ọlá ọfẹ́ bòdì tẹ́gidẹ́ bá ìdéhùn lọ́gẹ́nà tágàdá ẹnẹ̀ dá Sùhùfì Ibrahim lítàdí Ibrahim ya ìdéhùn wọ ìdéhùn igide mo adu ko bi suratul ala ya mo mo adu bi tala ba ani سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك صلوا على النبي الكريم والسلام اللهم اجعل بعد هذا الاسبوع مرحبا وبركاته وصحبه وسلم لا يمكن شكرا محمد وحمد Thank you.